agula yiwa di ula tu yaga be yiwa kana ngo gani nu be iwo makanto be chijige je de wo de niyo lunda ni iwe sango le guni guni me lado le wuti ma ke bo bana ku ga ku to ta nu beto o ga li ni ke mi landa ke mi landa mama ma fi kashe wa mama fi wa ila wuce ya guni guni gawa ila adam ne o e ko gu baba won e pe o te yo ro si jan o ta guni un ti lalo un te gaga o ma gbon e ta se sujimo da baran ba ti da bona en ti wo ke be lana shiuna kendo gbogbo tuwo e ina láti ìrìn ògbétò makarantakadé na ìlò iná ilá àdẹ́kó láti ga máa ń jí kàtún ní ẹjí náà lùjẹ́ ní ẹjọ́ kendo ẹjí ẹjí náà ẹjí tí náà yẹ ẹjí kó gbogbo náà ilé náà nga yẹ ẹjí wàtò náà yẹ ẹjí pọ̀ ilé náà nga yẹ ẹjí wọn àyè bó káṣí wọn àsún sún fi tó tó tó náà fáàmù níwájú. to so manje gaji ka kuma inda ya gwaga wai da uki ba inda na zo ana shiri kuma an yawa kasi mo mi ushi ushi na bada mako man amila salihan min zakari aw unsa wa huwa mu'minu fa ulaika yadkhuluna al-jannata yurzaquna fiha Well, zai ji wani da tawar rajulun mominin mini ali anan musa danare mula da gaga tawar waya kawun maliya a da'okun ilan na jati meniye ibi da ya kuna tomito ya yi gada igaga wani wata da'unani ya mai yi ni ilẹ̀ náà rí gẹ́gẹ́ dáyé tòmítò èyí dáná tòmí àdá tẹ̀lẹ̀ wùlẹ̀ ní ńlá ìyà ìwọ̀lọ́gbọ́gbọ́ dáná ẹ̀nà ọmọ yẹ́yì ndé ẹ̀nà gẹ́gẹ́ gẹ́gẹ́ ọmọnà bábọ̀ ẹ̀nà ìgbọ́gbọ́ wa ushirika bihi mimangalu wa baujinu minama miwanza lampau ngene ngambe njine na wa ushirika ma laysa li bi'alim mimade kike uso ko mi gaji wa bau ko mi mi gaza lapo wa bau ko mi gaza lapo wa bau mi kia amma mi ke ga wani walanta wana da wuku n'ime ihe efe ebe efe ebe ebe anyị tomito ya lo báyìí àlọ́gbá ní tòmítò yíó ilẹ̀lẹ́ àrí ìrìnlẹ̀ gàfàárì àtìgọ́ ìyẹ́ lóyìn lónú eba sunene ogaji upata na eba ọgbụgbọ ebe ubu gị a ya dida basuna na fani eje ka ebe otu bwana so ku fadu ne la jarama agbomen anna ma tadawuna ni ilay yana mi ga ebe jidana laysa lahu da'watu fi dunya wal akhirah ya yi mi ga ben jidana emi godda bwana ngwai na na ajiya wuce na etu na ga mbe mbe da na wuje kelo keja ụdị tuna na ya lona ụma ji tuna eto so lona asiga ko yije to ku wa anna rabbana ele banan ya je ya ila allah ya basoko wa na lil musrifina idza banzal hum ashabun nar kalmar guta da ƙura'ani wanda yawa ne ko amma su ko da mun ne ga mu biya na dabo so ko ga ga wa anna lil kafirina hum wal musrifuna wa daidai ko ga ga wa anna zalimuna hum eh, wa wa anna lil kafirina hum azzalimuna wa daidai ìdẹ́gbókí ìdẹ́gbúgbà a máa ń gá bí lẹ́sọ̀fọ́ àgbàgbàgbà wà ínà lè mú tìrì fi ìnà ọmọ lè káàkiri ìnànà ẹgbẹ́ni nà mẹ́rin ìsìnà fún mi ní ìwà nẹ́sùkú wọ́n gá kalmar saki da waci to kamin don da su kwami lula da ebu fiyan da fawwe mumini wa amali fasiki na umali kafiri na barukan nan ta cule da kawai da ake adamiri bana shi aljanna wani ada ya ji fasikanci a yau zai ci bi na kwayo zai ji sun ga yau àmá tó ṣe àgbọ̀ngàn àṣọ àlẹ́mí jìgá yìí káàkiri yọ wọ́n fún mi ńgádọ̀ngàn músírì fún nẹ̀ jìgá yìí káàkiri yọ wọ́n fún mi ńgádọ̀ngàn fásì fún nẹ̀ jìgá yìí káàkiri yọ wọ́n fún mi láti rọ́kọ́ kálímàtì sí ń ti kí ẹ̀dẹ́dẹ́ ta fọ àwọn ọmọdé wáyé ló ń ولا يحض على طعام فويل من يوقع لا يحكوه فويل للمصلين وتجي فسر لنت يبو تنوجوا الذين هم مغغتي صلاتي تجي أغغتي صلاتي هم من فاجئوه وتبع صلى شعب من الموت صلى الله عليه wanda da sallar da zama da ogon abin da wai cito kine na allazi na an an an ga fi fi fiya allazi na an salatihi annabi ya tuka sallah mun mun ga gaza na je yaye dan ana rena na yaye yaye sallah na bi kabili be amma jin ba di be to hujin ya ga so shi mun ga mu yi ma tẹ̀lé náà ní kádàdá sọ́nà tọ́kọ́gá fọ́kà tásìkò mú rọ́júlù mú mi níbi náà na yàpá bá àkúlù lẹ́kùn ẹni mẹ́ gẹ̀dá nígbà ìgbòho ẹ̀dẹ́ àpá àṣìgọ́ àmá ẹ̀gá gò tòmítò yẹ wọ́n mẹ́yìí yẹ̀dẹ́ gbọ́ ayọ́ wọ́n mẹ́ni wọ́n bí yẹ nígbà yẹ na. bata jimalin yaya ga yayi ma ni yi ne ya mu bata na fi aljanna mu ani abụọ na aljanna gala nan don da ya mu ya shiga wai ga eh, ke ho e n'ozi. ya bu lo ne na mai wuri nan don da ko ne shabu ga ne ne wai na so sai ne ba malan aljanna ga ko ga ba malan ko gẹ́gẹ́ náà gan ni máa gan ní yẹ̀yẹ̀lẹ́ ìgbò nígbẹ́ kápọ̀ ń ẹgbà bí ibù dán ẹgbà láwọ ọ̀húfọ̀ ìwú àmúrí ẹ̀nà na bá wúrí ẹ̀nà wọ́n ní oníwúfẹ́ ẹ̀nà àgbẹ́lẹ́túbẹ̀ na ẹgbà láwọ soko tega na ewu soko ma tega ye tega na ewu soko ma ke tega ye de bo ina mi we ni sai ga to de ganne Allahu akbar Allahu akbar Allahu akbar kawo kawo amri dada sabama kan man na duwa yo dan na duwan na ba soko ma go take ebe na wuda ya kiba na wani gaga ndoci biya aga aga awu awu wuzu ni to da na mamma nso na wuda bobe ayi wuda mini da nije gaga lokacin yayu alawa wuna na na mala musulunci jigo annabi ibrahim alayhi salatu wassalam a ci ba a ci ga fiye jijan jarin da majalisa so nke lagwana eji na zai kukin wiyo nkwabiyin na ba na mide kone da yi na wanda wa dabe niya wace lamiye shiki da nga ga ya wuya ya bayan yi wuyi ana yi jin daji gida fitila gan anẹ́yìn mọ́ bẹ́ bá sẹ́yìn lẹ́yìn náà bẹ̀rẹ̀ ní ọ̀nà ǹjẹ́ ìdíngá ẹgá láyé pàṣọ kọ́bà sí mọ́ ẹgá wọ̀nyẹ́ mọ́ ẹgá ló bá ń dájì jí mọ́ ń bá ń dájì jí náà ṣìbú wọná àǹkẹ̀lú ń gbé ìtásí. tòbósùkò ka sábà mọ́ tòbósùkò kò tẹ́lẹ̀ ìwé ìgbàgbọ́ náà bá a ní fún wáàsí ní zónà. wucike na ga shi na shi na ebe na wani na iwa ji na leya ni nga uko ubi amuri inna la basirun bil ibadi yan dan da ne ga ya ji na so kwele so ki ga daga ko ta mun la wa sayyati ma bakaru yana tafata na adibi ihu magyana sokolugba lewusu ejini nígbà tí wọn Gogan, ní tọgbàtọ tọ aláàgàn aláàjì wọn láàgàn zọ àmájì òkè kẹlẹ́mà ń ṣe ẹgbẹ̀rún rẹ̀ níwọ̀n ìwé ẹgbẹ̀rún ìwé ẹgbẹ̀rún tún Àdúwà gbádàn ọ̀nà, àdúwà gbádàn, lámẹ̀ríkà ṣe lámẹ̀rí, lámẹ̀ríkà ṣíjìkò, àwọn bá ẹgbẹ́ àtẹ́ṣí, látọ̀ ẹ̀ gbámọ́, wòsọ́ máa gbámọ́, ebó nà ẹ̀kádẹ́bọ́ kángábíà, náwà tí àṣíríkì náà, yàtọ̀ náà wallahi tallahi summa billahi alladhi la ilaha illa huwa waga twaje na je mu'minun na ne waya to imani waje bi imani ya biya rajulun wa wufu bi amri illa allah inna allah basirun igalahu ya ce be bazabe ka ta alifu bi yawun jibena وأفوض بأمري إلى الله إن الله بصير تسويت يا جو وبفوقهم الله فوقهم الله سيئات ما مكروا ينا فاتدي وينباك ومجانا سكوتا سكوتي كيو سكوتا وآكل آل فرعون سوء الأهزام punishment dictates na taga na ajibajin nana so ko ga ita a sabu da shi النار يعرضون عليها هدوا وعشيا أفن جهنم لاجي أغا إنغا غابوا لاجي إنغا ما غابوا لوزو إذا الله سبحانه وتعالى ya bene timawa kazi wayoma wayoma takumu saat alikiyami gada beganci ata gaga adikilu ala fir'auna ashadda al'azabi na da yanja bele na dejiyo ekwa da sai azaba na de kan ẹja azaba lórí ilé àmì ẹja azaba láàyè ilé bá ní ná tòlá àti tòlá òsù tò ìdí ní èpè jàǹdà rẹ́ṣẹ́ kùránù ní iye ń gbà ní ńgá iláyè tó wọ́n lè yá ṣì dé zùnà tó wọ́n lè yá ṣì yé nínú ẹ̀ bá ìbàdó àwọ̀dá òtí ó ìní dá tùwọ́n yìí ló ẹ̀yà lọ́à miga gaba ne sangaya ma awon laji kagutu da koko na nkwo shi ote koko na nkwe tozo o perfesu o ma te eje jini jina na na aisha jina o gari wa nwuse foga ọma da na nwuse rusule julu olu shi egboro ime ole koko na nkone uji nweji omoke olugwa ekun lume ni ukeje oke ole odo ya da na nwushe na oke odo ona oshe ebe o mejido arufuta wato agwazo adu abaya ka kamara sheba aja bebea ayon gaji tuwe ucibiyo alikari jide hukunciyo mini hini jiye na kwaciye yiyo wayan liki ji wangi wuce alada na bekatu ubona da alada ya nabi na ikashile bokente e safi bokente nabo wuce ayebo ngede ji nti ebo ebo afunwa ebo abia nye na fibo na jina annabi ga waje awa boro la sawaya na ko awa bo abe ya ka bo de na fibo na me aje jade o de na ko bu de iga ga wo jina na oja mba annabi aji dawo de na nu jina kuma sun fiu ma yo hato kutibu to zo nan na mi jin wala ba ebe ebe e nga nga wan e bo na de kan na yi tata e bo adia na mi ga tata de tata de e de de de na mi jin me ye bu ala ni mi jin mo yo lo lo ki bo ko lo ya la be a cha na wọ́n àwọn ẹwọ́ àgbẹ̀ àti mẹ́ta dùdù mbàbọ̀ tó tún ọmọdé dùdù àwọn ọmọ àtàkì kẹ́kẹ́ àdá láti ní ẹwọ́ bà kẹ́kẹ́ àdá ní ọmọ àyà fún ìjọkọ́ pàmì ètò bó ya wà sọ ńlá ọwọ́ rú gaji mu ji zuba zubu tama ko zubu sun ko zubu tuaba ko zubu obe ni kami ndondo na oga tiya ga niya wayo aduwa na ba agbo daga ozu ni na oga denu so kun fadu بسم الله الرحمن الرحيم إن الحمد لله والشكر لله والسلام على الله نحمده تعالى ونستعين ونستغفر ونتوب إليه ونستهديه على الصراط المستقيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فهو المهتدي اللهم اجعلنا من المهتدين ومن يضلل فلن تجد له ولا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدى الأمانة وبلغ الرسالة ونصر للأمة وزجرها اللهم صل وسلم وبارك ورحم على هذا النبي الكريم المصطفى المبروك رحمة للعالمين عزيزا لما عنتم حريصني عليكم للمؤمنين ورؤوف رحيم اللهم يا معلم ابراهيم علمنا ويا مطعم سليمان فهمنا اللهم يا رب زدنا علما اللهم يا رب علمنا بما جهلنا وأعطانا بما علمتنا اللهم إنك على ذلك قدير إذا سورة كافر أتبع إتا إذا إبا إبا أشقاها الأمة اللي بين جنا زمان قلت تتعلم ara àti bẹ́jẹ̀ bà náà ẹkí ọgbà bọ̀ kàfin ìmẹ̀kí tó ẹkẹ́ súnmọ́wé àti kọ́ ha mẹ́ni wà ẹ́ ràn káàkiri mẹ́jẹ̀ bẹ́jẹ̀ bẹ́jẹ̀ náà náà àbẹ̀dà náà fẹ́ ẹgbẹ́ wọn gan fẹ́ ẹgbẹ́ wọn gan àti ìbẹ̀lọ́bẹ̀jẹ́ àtúnṣàn ègbó dìbì ugbọ oúnjẹ ègbó dìbì ugbọ lèṣe fara ó nẹ̀rẹ̀ tíjà yẹjú gbúgbà àbà na sọ̀kọ́ wọn ọ̀nà wọn kò bẹ̀ ayà nínú wọn àkáyé gara ǹgáà ya masarci ma alimtu lakum min ilahi gairi nike ga ajiya yana na ga gagaji a magaji na wanda na ga galalugwa a magalugwa na bandamina zima fawa na Allah yi ganin fawon nan Allah ngan yayin ni mana ni kwacewa amma daga ne ya yawa nun galar lokacin manufanta da sama وأنزل الأمطار وأسمى الأذان الله ربنا أسرع المسيح ẹláwọ̀n tó awuya wumbe ke kasu na ina ba yi nne mini kwani na ya so na jina nwami jeba nga ihe jenu mbata kwa amana nkwu nga ana rabbukum al'ana eh kasu echi na jiye na gadabo minu south ẹgbẹ́ ẹ̀zùmọ̀gbò ayébọ̀fààrí láàyè kàmánà sọ̀kọ́gbà yíwọ̀ ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tibọ̀ bá àkàzà wọn láàwù na na ẹgbẹ́ ní káàdà máyé gẹ̀dẹ̀dẹ̀ anabi musa wu berizin gube ọ̀dá di ìsọ̀kọ́ ọmọ àbẹ̀lá wàtò ilé jíjẹ́ ànádọ́kù kíkì mbó anabi musa sọ̀kọ́ ọ̀dà sọ nga hósù bí rabbi wọ̀rọ̀ dẹkù káàkiri ẹ̀dá ni wu ni a èyí dẹ̀wọ̀ ẹ̀yà. ebe na rayu ne ya ce kana juna yuna da wasu ne butu fiye wayo ni wayo sabi sai ci ne zamban da na gaga da yawon gwana kuma ke lega zamban da ke da ban bin wayana biyu ebe na wuce daga yanzu wuga yana wuga jina ya fara so alajilin mummuni mini alfahalamu muke gagaganci kenda muhalimu mela ganna gbagan su na suwana ya gaza ba shi wu kuma kuye ya wula ya ya ebe na ga sokon gauja mona a tiga a tiga kasu da ta a tiga an gaba na wani zai yayo kuto ga mo manyan na wani ga a tiga wani ga ya ma je kafin ita nake ya kauni ko man ne ji wasu ganci lakum mulkul yau idan wani na zahiri na fil arabi ya ga mu yake cikin bo ya ga ga cijo ya ga ma ga a cinugo ina ga mutu e bo fa ne ne ne mekene na zo mesikiana nilebeena na yansuruni nileboniyo nimbasilani atido waman yansuruna nilebonibeeyo nimbasilani kazama so ala ga ike gaa ndisemi panel ga yio ama ara ida mbembe ebe ihu n'elu ama oye otu owo wọn ebi káwọn lẹbẹ yìí náà ẹsùn àdékè ló wọnà káàlà fúnraàmù ẹgbẹ agbọgbọgbọ máa wò yí kò ilé ama ara ebe na na ala ekwe nwunye ya ga-ede ga ila sabi sai kuna tabu gan ebe mo na agbo ga rojulu mu mi nu mi ahalima ye kona ni ga ala nwunye na wa ye ko wangi ebe na ni ga ga na wa ye na tabu gan gan ebe ba ni ne fe yu pakebe ọ̀tá lànà ní amẹ́nu famin hannana na limanu gina ugan ya kauni ini a kafa alaikun mitila yaumin a hazani ina ile labari ya zane ji gogana kaunulu a shiga yawo a tafiya kaunu sami yawo a tafiya kaunu tuba mai su da ya mai biya na daidai ma a ti ba misila dami kauni nuyi wa adi wa samu wanda shi na nan ba ji ya na biya ini a hafu alaikun ku baki fi ime'in wa huwa ma a halaka homun la'ubi sai ci jan da ba shi kawai ni bai zo sai na da kan yana da yi nuna na lubani ƙwayo ƙura'an ma da sai ji fassara yin ƙura'an ƙungar ini hafa laifin azabi so ko ce ji mani hu azabu a قوم فرعون قوم نوح وعاد وثمود والذين من بعد ومن لا يريد ظلما wọ́wọ́lẹ̀ ẹgbẹ́yàwó àmì musa bẹ̀ẹ́jú ìdáná bínú kú yóò rẹ̀ ẹ̀yẹ́wù yóò rẹ̀ aláwọ̀ kuma máa yìí lil ibadi sai ce wadda na kuna ga ci dai zauji na wa ya kawo mawazin da jesu ba annabi musa da hutu mafa wu sokoti tɔ sokoti yiwu bangere bangere nama misɔngɔ he yaba ayi famili ni ezimi ni amemi musa ni famili ni dɛ

yanda da yin na wani wa mafi na kaci ba kuma a hida gwana kwayo agaji na alijan na ji a magaye agaji mi na ji a magaye amma yauci ya ji na alijan na ji iye da wani aye yana da zuman yawuta wadannan dandon dabonan ma dushuna ebana daga ya ahala aljanna khuludun khuludun khuludun agaga bada ba zo biya ya gini aljanna yi efe febo efe febo efa fe febo ya ahala nari ya gini na yi khuludun khuludun khuludun efi etigbo gbegbe nna gbegbe nna gbegbe nna gbegbe ema zuda nini ye ma na nini ma nya na ye gbanyi bɔ ka ano eko na egada ano wɔ ya dabo mi ma wa lee mi ma lee. amato nitoye sọkwa ilé ìrìnjẹ záfàgbà ìwà nẹ́ to chali wàzà mbẹ́ndò ní dàbọ̀ ní lónà àtàtò na náà ńlá dàbọ̀ náà ńlá kéde àná Oh, kala ba duni ba e gini na ya gada gini alijanna ji yau masana da ga e gini na ya gada gini alijanna ji e gini alijanna ji ma gada e gini na ji yau masana ahalul jannati ahalan nan قد وجدنا ما وعدنا ربنا حقا yana so ya ci ga inga biki da ki mboda ibo njo ya jena ibe to emi nwuchi na ndo ku ci e ganna e ta na ebe gini na jo nke ta na ya fàálì wẹ̀dẹ́ ní tùmá àdàrà búkọ̀ àpá mma ẹ̀nà tó ẹ̀kí ẹ̀gá ẹ̀gá dé ẹ̀nà nìbà náà kí ẹ̀nà dáná yà súnà ẹ̀súgá yẹtu pásítọ̀ ayọ́ màtẹ̀ náà lè jẹ́ àwọn ayá ń lọ wọ́n. suratul A'raf ade ee atuna be ku ga kendo afe ga injona ama ye wa uche ejimi ne ye wa uche be ji kiti yo ejimi ali je meji wote jumla meji fasara na yawma tanaji ينادي أهل النار يناد أهل النار أهل الجنة اجمني أتا يجمع الجنة كي ودايا أن أفيدوا علينا من الماء أو مما رزقكم الله هو إيه عنو يقاتل dereja wo enabo afio amake na die pane yo kati o gaga na pajani na e pa o ke na le gaga pa nuwa e wa bana nuwa nuwa nuwa o ti ke che da pe na jahannama me ko para nuwo ngba o ma na wa wòye ọlọ́wọ́ tí ọ̀dọ́ mi méjì àgà wà ní wọn náà wọ́n gá tí méjì àwà ní wọn náà mọ́ nánú ńlá ẹ̀dí ẹ̀yà ìjì bàdánwà ẹ̀jì náà ní ojú rẹ̀ àwọn àwọn bẹ̀ yín na egi ekwoneji egina alize nneje matano ekwoneji mineje kigina egina ma babiana esana ma jikininya yawma tuwalluna mudbirin ashiro kake ya wawuce beyina ya ma pa ebe aga ndere ebebi na bana efebi jidana Avec du de mais mais puis la àgbẹ̀jú kọ́lá àjìmọ́gá ẹ̀ẹ́dọ́gbọ́ bí wúyà mẹ́pí làtúwà náà dá fún mi kó ẹ̀nà ìṣílẹ̀ bẹ́bẹ̀ kó wọ́gá ara ah, ibi ìdí ṣẹ̀wá ìtì ẹni wọ́n á gbọ̀mú wúyẹ sáwé tẹ́ẹ̀dùn dàgbù kó yí gẹ̀gẹ́ wọ́n á bí ẹ̀rì ìgbà pọ̀kù tẹ́lẹ̀ yìí etí ayìnbó wọ́n má gbọ̀mú wúyẹ sáwé wọ́n fi èdè ó zùkọ́ ìṣòkó nù dánù yóò jẹ́ àgbèṣò yóò sòkó tó náà wọ́n lọ yóò kó jìnnìjà ṣe yìí náà tó yẹ́wò náà wọ́n ṣì ṣì dáná láàṣù fọ́gábẹ̀ níbo aláwọ̀ wọ́n wà ní wọ́n náà mú ma lakum min allahi min asim eluwa woga kamino egimi alijanna je gajimi ne ga luwa woga aga wa wuce na madana ne legie eje le me ebe le imiye ele le bae amma ba ne gide ne makana sannan da ma layi lada na nuke na eye zandan da ma zan ba zandan ga wa wa ga ga na.

inda ga gidan lubawa gan hajjá wuce na lábẹ́ ime na àbíkí bí lọ́nà na lọ́wà yẹ na ọ̀nà lẹ́bí ẹ̀nà lubawa gan ìjẹ̀kọ̀ ìjẹ́kọ̀jọ́ ń tọ́ àwọ̀ yẹnà mẹ́wàá na ẹgbẹ́ nínú ẹwàá náà ẹgbẹ́ ǹgbọ́ngbà ẹgbẹ́ mẹ́wàá wuce mẹ́wàá yìí ǹgbẹ̀tọ̀ iná na fọ́ na iná nẹ́gbẹ́ malakun mímẹ̀ láyé ana ọ̀gbọ́nà kánìbọ̀ ẹgbẹ́gbẹ́ àgbò ní tó gbùnà ọmọ ìrìnjì ní ìgbàrù fọmọ́lọ̀ ní ọzọ dájọ́lọ̀ náà èkó méjì ndị ọzọ ǹgbọ́wà lẹ́ẹ̀dọ́ wájú dájọ́ an tsaye da bayo zai zama nuna annabi musa yau kashi annabi haruna kashi rajulun nomi min al-fir'auna bima mai zuwa zuwa in

ولقد جاءكم ولقد جاءكم ولقد جاءكم يوسف إذا كفي موسى بنا يوسف دقن دقن موسى كان يقول لك يوسف مسكرا أجي أقوم على المسكنات والجنة من قبل كفي موسى دارون من يجي أجانا أجانا أما لنا بالبينات ṣe gàdá a òwúta ńgá ayé wọlé tẹ́lẹ̀ ẹgbẹ́ lè wà gbọ́mí ẹni àwọn bẹ́ẹ̀ tó á kì í á ti lọ. Fama zulitu, tere jidanu sai to abu daga hannun ya wata jirgin ekeli fiyeden mamazunlu istekim mimma ja'akum bi lẹ́nu bẹ́ẹ̀ ẹgbẹ́ iná yẹ̀rúdù ya àdánwùgọ́ yẹ̀rúdù ya ǹgẹ́ ẹgbẹ́ sọ̀kọ́ yẹ̀rúdù ya sọ̀kọ́ ẹgbẹ́ sọ́mà rẹ̀ jẹ́rọ̀dúró mọ̀mìnà nínú àmìnà ètè jẹ́ àtúnwò

ඒකාගේ සම්බන්ධ තුනේ දුන්නු පාතුම් යන් ඒකාකෝ යකෝ කයවා ඒකෝ إنه لن يكون رسولا إن بعثنا الله من بعده رسولا كقول المشركين العرب للنبي كانوا مكة كيلي نسوا قبل النبي يا أيها الذين نزل عليهم ذكرا إنك يا مجنون يا ولد أنا وعيديه هنا أنا وعيديه وأنا تكون تكون sakwaka kazalika ken ba ga ga ya ni ga ga dana yudillu lahu man huwa musrifun landan da na ji na ko ji na bana ya shiga da fayin bau ke goro luwa goro ga wayo amma wa ni le mu dike ayo o ti goro murtad mutafe gangan ngayo kashfuji wena yuzilluhu Allahu bi shirkihi wa takribihi wa shakkihi eguta pamba da dunya ene we la kwa soko batina wa lugu gobe soko baudi ya gama na zucina wa yi na tutuna wa lugu ke ga ga ga na ya ci ga ya ga ga ina mu ke ga ina na eguta ke ba ugu soko ga alladina yujadiluna fi ayatina sanan ya cekwa da yi ne gajiye yibo a zuje gayya na da gairi sultanin ata'u amma nan da na da daga yi bo na na hati ba kabura la'i nan ko na wàhánà lèdí na ámànú na ngwọ́yé na nẹ́nẹ́ yìí ẹbá ẹ̀nà nẹ́yà ayé máa rìn jí náà lọ́ba sòkó kàbúrà wọ́n á gbọ́gbà kàdálíkà yẹtùbá òláwù aláàkúnlẹ̀ kálíbí mútàkàbẹ̀ yáà ti gàgá zàndẹ́ndọ̀gá gẹ̀dá dẹ́bìjú ya lalan don eh? da wunan eh, gauna kafin mawudu na gauna yana ya kwace gobe mutulai da ya kwace gobe mutuji kiyan jabba konga zawon ogalawan son fi guba n'ole da ya fun kuro ya zuwa amma na da ya agaza wanji wanzu zuki kuba wanji bebia akimti japan down ebu wata sọkọ bẹ̀rẹ̀ jẹ́ẹ̀tù yàbẹ̀ túyì ẹ̀mà gidi ẹ̀mà tíjì ló pa ẹ̀mà àdẹ́gbẹ̀rẹ̀ àkàyẹ̀ náà ẹ̀ láwọn ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ قال فرعون وأنا من يواز عبدالمين وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار لا يا علماء ẹ̀dùpọ̀ mọ́ fèmí ó ilé ẹ̀rẹ́ náà ń yọ ẹ̀ẹ́ àgbẹ̀ẹ́ na ma nù mí ní ìlú ẹ̀jẹ̀ tó dé ẹ̀wọ̀n ẹ̀gá àfẹ́ àfẹ́ ṣe náà tọ́ kándó ń dọ̀tọ́ ẹ̀ṣìgá chọọ jíjọ́ àjíjí dị man na wazi na wa tajiri na wa jani wa furaun na biniani un je be ejibu kiyo ejibu bai kuma kuti gukiu ka olu ye na wa eji da ne gwa ke ndo abeji de oyi na nya ci gaji de za ne ji mutakabbirin jabbari na yau ina ji bayani ba shi yau ababarku na fir'aun e eh, waziri illa bai sai waya gane ji yaje ya gane ugayiwo ta nane ya ji ba ni na igala gaga ya gane ja chama a tuba har da sama mai wada mu dule su koyi mu sosoye aye da ya ba ta ji suru aláàbò wọ́n abẹ́yẹ kún àkó ikun abẹ́sùn atẹ́bàdìlà wọ́n yìí ní gbọ́tí kábìlì ìdánilẹ́nà ọgá kùránù pa ikú búta adẹ́zà ndọ́ndọ̀mẹ́ bẹ́yìí jẹ́ na sunnu dọ́kọ̀ na nìṣírí ìlànà ìdí kùránù ẹgbẹ̀mí kábùbà kábọ̀ adàrà bókún ما علمت لكم من إلهي fila na ga ilahu mu yono to na da ji da ilahu yuyi na e na jahannama ngalu da ga ga da ba man nan boci wala ga ne na lawo bene dena umala ga na wule ne lawo bene ya adini na ojiye fo shi su ko me na mi tini ngabe aka wace ago eya ya shi ba 40 years azu zaka sallah hajj uda buga nga ilawo wo ma ye be kiyo la ilawo mo so ga ngamo mana nga to so na wuna a ci amma ba ba ngalawa ji a shika ha ugboti kanga zandon da na soko jinjina ugboti kaga zandon da na bai je bebe na yanayin ya tauyi biya na yawon kibiyar ta tanyi rayuwar musulmi ba oúnjẹ tẹ́tẹ́ yìí mọ́ ọmọdé ìfá tẹ́tẹ́ yìí dẹ́bọ̀ zana tọ́ra ètè fẹ́ẹ̀tì àná emana dadi we wona zandan do un awa de nu ga tsaka tun wina eze we da de oni ati roko bitu ti de gungo be ka kuna de ti me tu ti wa tiana ku ga ti chile wa ta kule wa da wa nu ga wa ta kuna ti aki mbona Mwenye ule yani, egwu ma ahụ sobeta kwụ naanị ebe na bichi nwa gbogbo bi nwa nwaanyị gwada na enyi ya na kendo nwoke onye na na bichi ube egwu gbogbo ima ngata kwụ na nwache ebe ongwo ya ọkacha ebe na ndochibo gabu ngwa wata kwụ na ma ngwa ebe ntube tụbara nwapa kacha nwapa nwapa ete ide buhari da ti amaa nkwenkwe ga agwa pie asọ ha bụ shi maa nụ o ma asọ ha bụ shi maa nụ na n'ezi gwa pie anyị ndawa na n'ezi edagwa pie na mma agata aku nene ahazi kekere onye kekere aha taku naanị ụlọ echi bụ anabụ gasịa ebu ala ya ga oga eh salo me chiba ba ga mo e eh, pati no ya a ti go na na la mu ji wona wa ji mi ni we ci wa a ji mi ni we ci wo yan me re a de le fi na ju ju ge ga ga pu ya na ati la mi tu da ku do na de ki eh, ebe ni e mi ga ci wa la adikio ẹ̀tún lẹ́yìn wọ́n ti kékeré wọ́n ti kékeré bìtí bẹ̀ká kù ní ẹ́jì lóyìn bìtí bẹ̀ká kù ìdá àgbágún bèèdò ṣìyàn wọ́n ti kékeré dákùn ní ẹ́jì yán bìtí ẹ̀bà kápọ̀ inú ìwà gánwò ké bàbá náà gájí kélo kéjì mọ́ sọ̀kúgbà gánwò gájí gẹ̀gẹ̀ wọ́n á jẹ́ ní Oga ga wa ja ga ga wa ja to so gawa ga wa ja wo ga ji a ti go na ne le ba bo chi na da ko wa ka yo nu ga wa ji a wona wa da na ji tun so ko la pa ko kuma e ka me so ma wa ji ni la ko قال فرعون يا آمانه ebe ni ní sọ́rọ̀há tó dà fún ẹ̀mú tó kí ẹ̀mí dà fún mú kí ó tó ké ló àwọ̀ jíríkìjì kan ké ló àmútú mẹ́jẹ́ tó bà ní owó ẹ̀nà láàrín ẹgbọ́n mọ́ abuluwa asibaba yekko na malaika idabe na min laifon fiye da zandancu su koyin musa idan da ji shawara babu wadon oga tuto na jimawa ya gada na waga zunga a ah, bazar kin da kan asibaba samawat ya kone je da ce gulu sama na kuma man ji fassara ba abun na buga asibaba abun na yi turku samawa a shiga man da shi ga abawa bu samawa ba ta dai nigatan fa asali wa ilahi musa zana musa yin shiga wa umiya na to na niga ma alimutu lafu mini ila gairi na na cinwule wa inni aibalin e, fir'auna la azunnuhu mele ga annabi musa kaziba ewo wezo sokondo dabwa fir'auna kaga lo so dabwa emire ti o o nínú fún náà fẹ́ tí tó sì ní ìtọ́gbàsúmọ̀ agájìbọ̀ yìí mọ́ wọ́n jẹ́ àdáwù súná agágàgà wọ́n dẹ́gbọ́ adẹ́dàna gbọ́mìnà ẹgbẹ́ tí ní kú wá mọ́ bàṣìkò bá sáàmù kéjì sọ̀kọ́ gan kazalika ẹgbẹ́ fùràmù ajì kí ó lè ké ndo fùràmù ẹ̀kí ìsìnà ní yáà sì gàgá zambẹ́ndọ̀ ní ìpàdé ìfókè ẹ̀mẹ́ yáà sì gá yáà dì ní gàdá omiọ́ gan ẹ̀nàmà gan mẹ́tí ìdílé ti ẹgbá ní dọ́kùnrin ajá ẹgbẹ́ ògbálòkùn ẹ̀yìn mímọ́ ẹjù ògbálòkùn ẹ̀ńdámọ́ ìmọ́lọ́bà ní gànáà na lọ gàmọ́ náà wọ́n ń mọ̀sọ́ tún bá lòlò náà ọ̀rọ̀ ń wọlé tún bá wọn àmọ́ àwọn àbá bí wù nàdà ń bẹ́gbẹ̀ náà lù sàn náà gúga tí dù náà ọ̀sẹ̀ náà wọ́n ń wújì náà wọ́n yíyan àti kí ọ káyọ̀ ní ilé yo ẹgbẹ̀rún ẹgbẹ̀ bá ní ke ke pole nàdà lù tún yẹ lọ́wọ́ yẹ ní ẹ tún yẹ ayọ̀dẹ̀ yẹ̀ òjò kazalika kena izibe fir'auna idana ya shigaga zayyana ni fir'auna wato su wa manhi da daboye to zayyana ni fir'auna ausafi wasu da a ciwuka an sabini ya kwana wadaci ne su kwena uda hada na su cin udatu rawa da wucin dole su kwena utunwa wace gaza nan ẹ kare inda nama wa da tunani don ya caya ebe na kuja tuba sokwa aka sokwa ma na sokwa ma wa ma kai da fir'auna eye na fir'auna sa shi pata ebe da

na eji ebe na special request ojalli wazira ojalli wazira min ajli ah. ونذكرك كثيرا إنك كنت بنا كثيرا etuna ne de haruna lona nga ye ba wo de ga ijama wo de ga le je mutina amana wo bu ba umade kata mbakon na odai ama fe lo da su da tu frawon a wajani wazira bangire na mingawa ya mina umoyimini family ya mibona wangawa ya waliani umayimini family yena na watuni lobo una sokoga e waziri wanda maagabwana nga gane ji ya gabe daga manji bai ne ga wazi na ya ji fir'auna nan annabi na ho annabi musa ga gando ujin e na gama annabi musa wanga annabi haruna na e kuma to wani na waje kan ma dai ga jiwaye ga kwani aji di sami ya ne wacin ne wacin ya gado wacin bai wacin ya gano wato ike gaci zolloci ya gaci wa ayi ba alhaji lada un soto ni damuwa lokacin ni ga ji da alhaji umaru ya yi gaji yau tó aláàjì bàbá yà jù ẹ̀yìn ìdẹ bàbá yìnyàn sára yìí ọ̀gá ewu kàtún náà jù bàbá yìí ti ṣe gbọ́rúgbó ewu kàtún ọ̀gá fòdégá túnà wá ń di ká sòkó òmọlé sòkó yà uwe gbẹ̀dá kábínẹ sòkó dùn gáwọn àpẹ́ náà káàtà ọ̀gá yìí gbẹ̀wúdà kábínẹ sòkó dẹ́wù náà wọ́n lé sòkó yìí na annabi musa ba zai kai na ma daji wani kiyo to zane ma annabi musa gaggaga yahuda na wọn ma ya gana da na gada ga kuma ya gaya wọn wọn cinye gaggabe wọn cinye wọn wọn a yi laloga da alawọn jimu lana wọn ji malam yaya eji ayu la ji muhalli muhammad wuto bebe ma a ta gaga majalibu na fadi tuna بسم الله الرحمن الرحيم kan daga tafakin wa waye zumi da emi kokun dawo ne ni na ga kara mu jayi su da na na na yanya mutu na yanya na yanya ko Allah kuma Mo bá gbọ́ ìyẹn wọn, òun yẹ á. Àwọn <laughs> oúnjẹ náà ló na náà, àkókò mi. Wàtò, ara òsì kó dáa gbọ́dọ̀. Àlẹ́mi mo tẹ̀ sí ní. Sọ̀kọ́ ìyàmú yẹn náà kàn ní kéré. Mo tó mi jùmọ̀, nìkan jẹ́ ẹ̀hún dáná, mo ẹgbẹ́ ẹwọ gẹ́gẹ́ mi ṣẹ̀kọ́ máa wà bàyìí mẹ́ta ń ti lọ. àmọ́ àwọn ìlànà ọlọ́run mẹ́sìn náà wọ́n bá dábàá wọn lórí dáná wọ́n ti wọ́n yà lọ́tún wọ́n ti à dáná lọ́tún wọ́n ti náà fọ́ọ̀nù mi yẹn lọ́dọ̀ wọn lọ wọ́n lọ tún tán. láti lọ. wọ́n ti lọ́nà ẹgbẹ́ máa ń yọ ẹgbẹ́ máa ń yọ ẹgbẹ́ pẹ̀lú ọmọ gẹ́gẹ́ làwọn ṣe fúráàmù ní wọ́n ní kí ni ẹwọ́ ẹgbẹ̀gbẹ̀ á ń pẹ̀lú ọmọ àmọ́ kéwùn lọ ìwé yá wọ́n á máa nà fún dàkún ẹ̀mí lábẹ́ àjà ló sábà náà ẹgbẹ́ mi ní alẹ́ fẹ́ tí ó mú sáré bẹ́ẹ̀ nà ó ti ní wọ́n ẹgbẹ̀gbẹ̀ àná òtìlẹ̀ tó ètí ń bẹ̀ sí dàgbọ́n náà ní ilé náà wẹ̀gẹ̀ amma in za ka da kun shayi ya ce da ke da zai zuma wani yin wani ce da shuganci Allah hutu na ɗanwa ɗanwa ya fura na laula amma ban ma to kuma wa lára àtẹ̀lé wọ́wọ́ wọn yóò àmá àtẹ̀lé láwọn yá ọkọ̀ ń dé ìlú bẹ́ẹ̀ sọ̀kọ́ bẹ́ẹ̀ tọ̀rọ̀ àwọn ọmọ yá. máa ní màbé wọ́n ti ń ṣe ẹ̀dà ní wọ́n àlè tọ̀rọ̀ àwọn náà mi fámìlì ábò yà á yi, ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí káyà yìí ẹgbẹ́ yìí. ìtẹ́lẹ̀wú ní wọ́n àmẹ́ ni mú sọ tó láti kápá kẹfẹ̀gbọ́ iná ẹgbẹ́ mi tún mi lẹ́yìn níbẹ̀ iná àmẹ́bì mú sẹ gẹ́gẹ́ ọmọ ngálà àgẹ̀ẹ̀wò yóò wòkálà lẹ́bí àmẹ́nà nínú àlìfẹ̀rẹ̀ àwùnà ngẹ́yà káwùmí yẹkùnù káwùmí ìtẹ́lẹ̀ òní yana mi ganga ya go a hadikun sabila rashadi ya kwana tiye ga wude kwana nan kuma da garka da nan kuma na haidu ona nan musa wani ona nan da yaro na wani sada na wa wuce na sada ga lacin wuna eta na kibalu so kwa shiga wa gotun ya wuni nga nye baya baba buhari iga soko afe gintara nu ga gagane yi soko afe bayele yi soko afe tupa gawo yi soko dangwa lo baba buhari dangwa ti baba buhari dẹtutẹ ya baba buhari dẹtakọ ya baba buhari sidọ ya baba buhari dẹsumọ ya baba buhari azike pata kọ afi baba buhari sokoka bayi jimere sokoka bayi jimere sokoka bayi jimere ìfúnnùdùlẹ̀ ẹgbùn ní ojú kọ̀mpílì òkè òdẹ ogun ní ojú ní obe sokoka bayi jimere sokoka bayi jimere sokoka bayi jimere mọ́nkẹ́ ìdájọ́ wá sí bàbá ẹ̀tẹ́ máa wọ́n ṣe الذي آمن من آل فرعون ويا قوم ebo tegan gai gaga annabi musa da annabi aru ne aji za mu yi firauna ja ga biyo innama azin hayati duniya wa ya nga nwa ga anabi musa láti kápá kẹtàgbé ya mi tú mi yìí lámi túwe bídá yìí máa bó nga nga nàmọ nga bídá yìí máa bó dáná tómi tó yẹ nga ní wí dídá á ti rọ nga yìí gángan ni egypt tí yìí máa bó nga ee ya mi tú mi mi yá yẹ yẹ ti yà bó yà yẹ yà ǹjẹ́ alẹ́ bí a máa náà. من آل فرعون من المغرب إنما هذه الحياة الدنيا ولا من ينوي ودانه وجه فرعون ملك لبابه أنا لو أنا أزاك وزان أنا لو أنا وعد وعد

wale man na na ji wai moda ne je na mai gina tuye na ji mai tuna ana goya ba taka lafiya doron giwa daga kai sai ma'adi na yi mana a yi su gira zida ka sha gida ta na ga ganna su mandi ganna na suwaro jani mai gire a shiga sakwale kan na tabo yayi da yazo don ya yayi da ba mu ko kaula da a ta ko kun ga bin da bai da ma ta sayu inna ma yi la ya ci duniya matao en mai ga gayo ne wani imin dan ye ji guguru ya samsau bi suma ya zahabu yana wayewa mabayi na beda nene wee laa wọma na abeda ema otu abeda ayo wa inna la wale fuki ya mana ɗaya e ga ọga ọga otu na ne dasako iya ga karan nga ne o ga gada ni wa zube ana o ga yemi ga mbodo emi gede no leni wa no allazi a na man amila sayyi'atan fala yujza illa mislaha eh. wa man amila فستذكرون látọ̀ fìràún gẹ̀tùkẹ́ ga ẹgbẹ̀ látọ̀ anẹ́bì musa ga bá náà anẹ́bì musa tọ anẹ́bì haruna ẹgbẹ̀ látọ̀ agbẹ́ka báyẹ̀ ní túbá náà ẹgbẹ̀ tamadà múnẹ̀ yàtẹ̀ mú bá níbẹ̀ náà wílé ẹgbẹ́ sọ́dá àbọ̀yà lè ní ẹ̀yà tí mọ́nà ní ẹ̀yà mọ́ bàná bá jíde ìzàjí yẹnà láti àbá jíná ǹgá àti ìzàjẹ́ ọ̀nà yẹnbẹ́ ìlú mọ́ bá jí kájí ó bá gọ́ ọ̀nà ǹgá tó ìzàjẹ́ àjẹ́ àmì ẹ̀wọ̀ àmì ẹ̀hún

asiri ọrịa dị ụlọ mmụọ mmiri nye mani alif na ya a baba zamban ndọ-ndọrọ anyị na-eji a na a kidi na-akpụbi wu ya il-adị nsila ha saidi leti na ofi na na-aga a wu na ngwa ama gangan wu laifi e gawa ni koda abu kace e gawa ni koda wa ya ziyo ya firauna ya to da wani ala wuda kusa ko maji wani ndo ana a shiga a'a sa wani koma azaba na za a ji wani wani azaba na yin ji da na wurayin maji wujin na in da fada abu da na firauna zume aláàkútọ̀ ẹ̀wọ̀n tó yí wọ́n àti àjàdá ohun wọ́n wọ́n tẹ́lá ìjìdá ilẹ̀ sílẹ̀ ọmọ àmìlẹ̀ sọ́ọ̀lẹ̀ àmìlẹ̀ yàtọ̀ sannan da magana na je na ji za ka yi tumamo mini zakari e yo kọ́bọ̀ mú jọ atụna mmemme etu kacha atụ anyị tụ ikeba atụna mmemme etu zandondo galotu na-ejena badio kashi nnaji ebayo kashi imi amma sharafi na lauga amfani tun da ninu gaikiyo owuwa mu'minu ebana la ya kabalin lawule amala sala illa mini mu'mini ee eh, gotu wangi na da wangi lona ee eh, gotu guru na da guru lona sai ga iman jile suna tun etu yi lona sakwai fa ulaika bagin nayi yadkhuluna aljannata aga ga da aljanna فأولئك إذا إذا جنجي يدخلون الجنة أغاقدا الجنة يرزقون فيها أتجي جيبو àtẹ́jìkí o ó jẹ́ tún àlìjẹ́ nínú bọ́ ẹnu ètò náà ń gálò àlìjẹ́ náà èso àdẹ́bò kún nílẹ̀ kéto ẹni tá a fi nana fún dà àlìjẹ́ nínú bọ́ àmẹ́ ìlẹ́lẹ́ à àmẹ́ bọ́ à yẹnna mẹ́ jìnnà ẹ̀sàwọ̀n yẹnna mẹ́ tìǹà ń jẹ́ ìrẹ̀lẹ̀ ìjìbò ìrù náà òmẹ́lá mẹ́ kẹ̀yẹ́ yá náà àdé ènìyàn yóò ṣe náà na oge ji nyam nyam nyam nyam na na nkana aje na nkana olu asibiti na lekita ji wa omi sumo aga na you are you are free no me ati no gbami na na ojidele ani na wuce yi yawaye na na waya turi da aka na wasu na yaki na kama na mawaye ah, e na bọ́ wàfẹ́ jí wàfẹ́ yẹ na fìtí wọ́n bẹ́ ọ̀la òyìn yẹ tààkò wúnyẹ àlìjẹ́ ńlẹ̀ àti oyi wote ngwagwa yo utazwa wote unje daje ngwagwa pi utazwa wa uwa tie wa sun te jumbe tita chimoyi ani gina musogo giore wai kayu wenji ka twe ni sijo ka wote ukia wa mengia egwa butana ngela sajo ngame la de ugwa lomio elwa kami tinya mitugwa jaa àmì ńlá mẹ́ kẹ̀dẹ́ ní ọ́ àríkà wọn wà ẹ́ṣì bí wọ́n yọ́ wọ́n gọ́ sàṣà gbọ̀rọ̀gbọ́dọ̀ náà ọ̀gá lọ́wọ́ àṣẹ́ṣẹ́ dán ẹ̀mí di ìlàtú ẹ̀ẹ́gábẹ́ ìwá kaná ń gbọ́gá nínú gẹ́ ìwọ mọ́kántọ̀ gẹ́ olóòdà mi ìwé sáńgọ́ olè gúnigúni mẹ́ ládọ̀ olè mú tí ma jẹ́ gbogbo aná ọ̀gá gútọ́ sọ́rọ̀ lọ́tọ̀ ọ̀gá lèmi ní kémi london kémi london mẹ́ọ́ àbí àmọ́ mọ́ tún kàṣọ́ wọn mọ́ tún wọn ìlàwọ̀ sí ya gúnigúni káwọ̀ ìlàádọ̀ olè